dúpẹ́ o Jésù fún ààbò rẹ lórí mi ẹni tó kàn ló mọ ìgbé ẹkún ò sọ nílé mi mo dúpẹ́ Ọlọ́run ayọ̀ arúgbó ọjọ́ agbómọ̀tì o ṣé Ọlọ́run ayọ̀ fún ààbò rẹ lórí mi ẹni tó kàn ló mọ ìgbé ẹkún ò sọ nílé mi mo dúpẹ́ o Jésù fún ààbò rẹ lórí ọmọ ẹni tó kàn ló mọ̀ ìgbé ẹkún ò sọ nílé mi ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ọba ńlá nínú ìfẹ́ àánú àti agbára rẹ̀ tó pe èmi àti ẹ̀yin mọ́ fún ọjọ́ òní mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ ẹni tó ṣe aláàbò lórí ayé mi àti ẹ̀yin ẹni tó ní ká máa bẹ tá a sì ń bẹ alátìlẹyìn wa ní gbogbo ìgbà aláàbò wa olùpamọ́ wa mo gbé Ọlọ́run ga lórí ayé mi àti ìwọ tó ń gbọ́ mi níbikíbi tó ti ń gbọ́ mi ní àkókò yòówù kó máa gbọ́ mi mo gbé òṣùbà fún Ọlọ́run fún ìdásí ẹ̀mí wa fún ààbò àti fún àtìlẹyìn rẹ̀ ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ ọ̀sẹ̀ titun mìíràn tí a bẹ̀rẹ̀ yìí mo fi lé Ọlọ́run lọ́wọ́ nínú ọ̀sẹ̀ tí a bẹ̀rẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà ọ̀sẹ̀ náà kò ní fọ ibi lórí ayé rẹ ìwọ tó ń gbọ́ mi níbikíbi tó ti ń gbọ́ mi látorí ayé mi dórí ayé rẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ò ní kó ibi lọ́nà ìrìn àjò ọ̀sẹ̀ yìí kò ní mú ibi bá ọ mo fi ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo fi lé Ọlọ́run lọ́wọ́ níbikíbi níbikíbi tí o bá dojúkọ tó ń lọ ọ̀nà ò ní pin mọ́ ọ lórúkọ Jésù ọ̀nà òní dímọ́ òní bọ́ sọ́wọ́ òní rógun àkóbá nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ẹni tó ní ayé àti ọ̀run yóò darapọ̀ mọ́ yóò bọ̀ ìrìn àjò ọ̀sẹ̀ yìí òní kábàámọ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí o àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni òru ni lórúkọ Jésù olùgbàlà òní kábàámọ̀ ìbámọ̀ ìbá ti wọlé ìbámọ̀ ìbá ti wọkọ̀ ìbámọ̀ ìbá ti sùn lákòókò yẹn níta ń pè ní àbámọ̀ lọ́sẹ̀ yìí kò ní wá sọ́nà rẹ ẹni tó ní ayé àti ọ̀run yóò tọ́jú rẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò pa ọ́ mọ́ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí yóò sáàbò lórí ẹ ibi ò bá ọ ò ní jẹ̀kuru ayé ọfà ikú lórúkọ Jésù kò ní bá ọ mo wí nípa tiẹ̀ níbi yòówù kó ti ń gbọ́ mi ọ̀fà ikú lórúkọ Jésù kò ní bà ọ́ bíbélì wípé nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fépò sínú àlìkámà ó sì bá tiẹ̀ lọ ìwọ tó ń gbọ́ mi tó sì rí àmì ṣe lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ó ní mo sọ nípa tiẹ̀ ọ̀fà ikú kò ní bà ọ́ lórúkọ Jésù ọfà bínú ẹni kò ní bà ọ́ ọfà ọ̀dájú ẹ̀dá ọfà àfòmóṣòfò ọfà àfiniráre lórúkọ Jésù kò ní bà ọ́ ọfà ìbínú ẹlẹ́yẹ lórúkọ Jésù èyí tí wọ́n ta nínú gbólóhùn nínú ọ̀rọ̀ òdì nínú ògèdè sí ayé rẹ lórúkọ Jésù kò ní ràn ọ́. Goni ni fún ọlọ́run wa mo wí àsọtẹ́lẹ̀ kejì nínú ayé rẹ ẹlẹ́rù ibi kó gbé ẹrù rẹ ẹlẹ́rù ìdààmú kó gbé ẹrù rẹ ẹlẹ́rù ẹkún kó gbé ẹrù rẹ ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi ń nà lórúkọ Jésù ẹ̀dákẹ́dá tó bá di ẹrù ọ̀ràn nípa tiẹ̀ yóò forí ara rẹ̀ gbé e ìṣẹ̀dá rẹ ò ní gba ibi orí rẹ ò ní rẹrù ọ̀ràn ò ní bá wọn rẹrù ọ̀fọ̀ ò ní rẹrù ẹkún níbikíbi tó ti ń gbọ́ mi lórúkọ Jésù olùgbàlà bí o bá lè rí àmì ṣe àgbẹ́kẹ̀lé rẹ kò ní dòfo mo sọ ọ̀rọ̀ àṣẹ yìí jáde láàyè yìí lórúkọ Jésù àgbẹ́kẹ̀lé rẹ kò ní dòfo gbogbo ọwọ́ ajé onílọ tí ń pa ayé rẹ lójú lórúkọ Jésù ọwọ́ náà gbẹ dànù gbogbo ọwọ́ ajé onílọ níbi iṣẹ́ rẹ tó ń fẹ̀tọ́ rẹ dùn ọ́ tó ń fi promotion rẹ dùn ọ́ ọwọ́ ajé onílọ níbi tá a bí ọ tó ń pọn lójú lórúkọ Jésù olùgbàlà ọwọ́ náà gbẹ dànù ọwọ́ afiniráre lórúkọ Jésù ni mo wí ọwọ́ tá a gbé sí ayé rẹ lé lọ́wọ́ tó ń pẹ́ ìrìn àjò ògo rẹ lójú lórúkọ Jésù ọwọ́ náà gbẹ dànù ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa bí ò bá sí alágbára tó lè dènà ọjọ́ pé kí ọjọ́ ó má yọ tí ò sí àṣàṣì ayé tó lè ran ọjọ́ pé kí ọjọ́ ó má là ọ̀nà rẹ yóò là ọ̀nà rẹ yóò là ògo rẹ̀ yóò bú jáde lórúkọ Jésù ògo rẹ̀ yóò bú jáde ọ̀nà rẹ̀ yóò là ọ̀nà rẹ̀ yóò là àdáwọ́lé rẹ̀ yóò yọrí sí rere lórúkọ Jésù olùgbàlà gbogbo tó o bá dáwọ́lé ní rere lórúkọ Jésù àṣeyọrí yóò jẹ́ tiẹ̀ ògo ni fún orúkọ Olúwa mo wí nípa tiẹ̀ níbikíbi tó o ti ń gbọ́ mi àjàgà ogun ìdílé lórúkọ Jésù tó ń dààmú ìrìn àjò ògo rẹ àjàgà yìí gbiná sọnù àjàgà yìí gbiná sọnù lọ́rùn rẹ ó gbiná sọnù ni fún Ọlọ́run wa ọ̀sẹ̀ yìí yóò pè ọ. ọ̀sẹ̀ yìí yóò gbì ó ríran yìí ó ra àánú gbà yìí ní ṣòdejá ní òfò ẹ̀mí ò ní ṣe ọ́ lórúkọ Jésù ibi ò ní bá ọ ẹrù tábíamọ kì í túwò gbogbo ẹ̀yin abíamọ tó rà mí ṣe látòrí ayé mi dórí ayé rẹ wọn ò ní gbé ka wa mọ́lẹ̀ ìrètí ayọ̀ rẹ ìrètí ayọ̀ mi kò ní dòfo lórúkọ Jésù olùgbàlà àwọn abínú ẹni àwọn eléni ní ògo lórúkọ Jésù igi lẹ́yìn ọgbà rẹ igi lẹ́yìn ọgbà mi wọn ní bíwọ́ ọ̀rọ̀ rí ọ dayọ̀ ibi ò ní bá ọ ọ̀fọ̀ ọ̀tá ò ní bá ọ ògo rí ó bu jáde gbogbo àwọn abandon project yẹn àánú ọlọ́run yóò yọrí rẹ̀ èyí tó kàn lórí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run yóò bójútó ilẹ̀kùn àánú yóò ṣí fún ọ ilẹ̀kùn ojúrere yóò ṣí fún ọ ilẹ̀kùn ìrànlọ́wọ́ yóò ṣí fún ọ wàá yin ọlọ́run yóò sì dára fún ọ mo ní yóò dára fún ọ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa á alábìrán ibi olúwa yí i dànù gbogbo àrókò tí ọ̀tá pa fún ọ gbogbo àlá ibi ìran ibi yẹn lórúkọ jésù olùgbàlà ẹ̀jẹ̀ jésù fagilé ọ̀dà àmọ̀tàn wí ẹlẹ́rù ìbí gbé ẹrù rẹ oríire ọ̀rẹ́ ru ọ̀ràn oríire ọ̀rẹ́ ru ọ̀ràn ògo ni fún ọlọ́run wa ògo ni fún orúkọ olúwa wàláàhí ọlọ́run kò ní fi ọ sílẹ̀ wàláàhí ọlọ́run kò ní dágbére fún ọ wàá jọrọ ọlọ́run wàá jọrọ ọlọ́run ògo ni fún orúkọ Olúwa nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí bí a ti mọ̀ wípé dídé Jésù hmm, ó mọ̀ nǹkan lẹ̀kùn ohun gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí ìmúṣẹ ìwé mímọ́ ni. mani orílẹ̀-èdè yóò dìde sórílẹ̀-èdè ilé ọba sílé ọba ìyàn àjàkálẹ̀ àrùn àwọn àsọtẹ́lẹ̀ inú ìwé mímọ́ ń ṣe àwọn àmì tó la ó rí kí bíbọ̀ òun olùgbàlà tó dé gbogbo àwọn àmì yìí ló ti ṣe tán nítorí náà ìwọ àyànfẹ́ tó ń gbọ́ mi nígbàkúùgbà yòówù kó máa gbọ́ mi mo fẹ́ kó máa ronú nípa dídé Jésù olùgbàlà kí ló lè mú kí jésù dé kó o má yẹ kí ló lè mú kí ìpè ó dún kétí wa ó sì di sí ìpè jẹ́ ká ṣàṣàrò nínú rẹ̀ ìwọ àti èmi mọjà jẹ́ òpè wúndíá ẹ jẹ́ ká jẹ́ ọlọ́gbọ́n tó ń retí ọkọ ìyàwó o ní láti máa wo ẹrù rẹ lóòrèkóòrè máa yẹ ayé rẹ wò lóòrèkóòrè kí ni àwọn ohun tí ń bẹ lọ́wọ́ ẹ kí làwọn tó ń wù níwà tó lè mú etí rẹ di sí ìpè tó lè fa ẹ̀gàn ayérayé tó lè fa ìtìjú ayérayé o ní láti ṣọ́ra fún àkóbá ńlá ni ẹ̀ṣẹ̀ jẹ́ nínú ayé onígbàgbọ́ àkóbá ńlá ọ̀pọ̀ ìgbà ni mo máa ń tọ́ka wa sínú ìwé ìyìnrere Jòhánù orí kẹsàn-án ẹsẹ̀ kọkànléní ọgbọ̀n orí àwọn Farisí wọn àwa mọ̀ wípé Olúwa kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ wọ́n ń sọ nípa ti Jésù olùgbàlà pé bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ ni Ọlọ́run ò ní gbọ́ tiẹ̀ ohun tó dá wọn lójú ẹ̀kọ́ tán ti kọ́ wọ́n ti wo àwọn òfin Mósè wọ́n mọ̀ wípé olúwa kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ ìdí nìyẹn tí mo fi wípé àkóbá ńlá ni ẹ̀ṣẹ̀ jẹ́ nínú ayé ènìyàn one kò ní jẹ́ kọ́lọ́run gbọ́ tiẹ̀ bó ti tọ́ two ìyà ayérayé ni yóò fà ìyọnu ńlá ìyọnu ayérayé ẹ̀ṣẹ̀ a wọ́n máa ń gba aṣọ ògo sọnù lára ènìyàn ni ẹ̀rí nǹkan tó ṣe nínú ayé Ádámù àti Éfà nítorí náà ní láti dágbére fún ẹ̀ṣẹ̀ kò sá fún ẹ̀ṣẹ̀ kádùá rẹ̀ lè gbà kí òkú Ọlọ́run má bàa sọnù mọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó máa ń sọ ènìyàn di ìríra ó máa ń sọ ènìyàn di ìríra ó máa ń sọ ènìyàn di ahoro gbogbo nǹkan tó gbẹ́kẹ̀lé tó ní ẹ̀ṣẹ̀ lè bàjẹ́ bí n bá tọ́ka wá sínú ìwé ruth ìdílé yẹn elimeleki abẹ́rẹ́ ibi tí olúwa ní kí wọ́n má lọ nítorí ìdojúkọ díẹ̀ ó sì fi ìlú rẹ̀ sílẹ̀ ìlú ìyìn ilé oúnjẹ ó fi sílẹ̀ ó lọ sí ilẹ̀ máàbù pẹ̀lú ti dahoro òun ayé rẹ̀ ṣòfò síbẹ̀ Naomi gbogbo ohun tó ní pátá àtọkọ àtọmọ ó sì fi sílẹ̀ sáyé lọ ẹni tí í ṣe baálé ilé òun náà fàyè sílẹ̀ àwọn ọmọ ẹ̀ náà fàyè sílẹ̀ àkóbá ńlá ni ẹ̀ṣẹ̀ jẹ́ àìgbọràn nínú ìwé Sámúẹ́lì ó ìgbọràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ bàbá sì wo ìwé dìtalórómì orí ìkejìdínlọ́gbọ̀n ni yóò sì ṣe bó o bá lè farabalẹ̀ wo ohùn olúwa ọlọ́run rẹ tó sì kíyèsí gbogbo àwọn àṣẹ rẹ tó ń pa á mọ́ ní gbogbo ìbùkún wọ̀nyí yóò jẹ́ tiẹ̀ jẹ́ ká jẹ́ ọmọ tí ń gbọ́ràn sí àṣẹ ọlọ́run ká lè bá a jọ̀rọ̀ ọlọ́run ká lè bá a jọ̀rọ̀ paradísì ká lè bá a jọ̀rọ̀ rẹ̀ nígbà tó bá padà dé lẹ́ẹ̀kejì ká lè jẹ́ ìyàwó ọ̀dọ́ àgùntàn kí èrè wa kó má bàa di ti ẹlòmíràn ká lè rí èrè rere níbẹ̀ mà kí ó àsè alẹ́ ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn kó má bàa fòwárù ẹ jẹ́ ká dágbére fún ẹ̀ṣẹ̀ ká gbègbè ayé wa mímọ́ ká sì máa wọ̀nà fún dídí olùgbàlà wa ayọ̀ ayérayé yóò sì jẹ́ tiwa wà láàyè ọlọ́run kò ní dágbére fún un agbára láti sá fún ẹ̀ṣẹ̀ ní gbogbo ọ̀nà ọ̀run yóò yọ̀ǹda rẹ̀ fún yóò yọ̀ǹda rẹ̀ fún èmi àti ẹ̀ ògo ni fún ọlọ́run wa agbára tá a fi máa dá ọlọ́run lọ́rùn ní gbogbo ìgbà yóò jẹ́ tiwa jésù olúwa wa àmín fi àdúrà yẹn ránṣẹ́ sí gbogbo olólùfẹ́ rẹ bó ti ń ṣe ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ èmi àti ẹ a jésù jọba ìtìjú àti ẹ̀gàn ayérayé kò ní jẹ́ tiwa ògo ni fún orúkọ rẹ jésù olúwa wa. ó ti rí nígbà yẹnu à ó ń bẹ ní sí i o ọpọlọ ti ní ìsọ ìgbẹ́jẹ́ sí òní dé máa o. bàbá bàrẹ̀ dẹ́ ọ yẹ̀yẹ̀ ẹ jẹ́ ká múra o jésù bàrẹ̀ dẹ́ ọ ẹ jẹ́ ká múra o láìpẹ́ ọjọ́ tá ò mọ̀ o olùgbàlà yóò bára o. báyé fẹ́ báyé kọ́ jésù yóò fara hàn báyé fẹ́ báyé kọ̀ o jésù yóò fara hàn o jésù yóò fara hàn o jésù yóò fara hàn o. báyé fẹ́ báyé kọ̀ jésù yóò fara hàn. bàbá yóò fara hàn o bàbá mi yóò fara hàn. báyé fẹ́ báyé kọ̀ jésù yóò fara hàn. gbogbo ojú ni yóò rí ìgbà tó ń bá ń bọ̀ láwọ̀ sánmọ̀ o. mo ní lè mọ̀ mú yọrí mo ní dàda ní yọrí o. báyé pẹ́ báyé kọ́ jésù yóò kọ́ra. mo ní pásítọ̀ yọrí ajínrere yọrí o. báyé pẹ́ báyé kọ́ jésù yóò kọ́ra. àwọn tó bá ṣe fẹ́ jésù o ní yóò bá jésù gòkè lọ. báyé pẹ́ báyé kọ́ jésù yóò kọ́ra. bàbá yóò fara hàn bàbá mi yóò fara hàn.